mo kí gbogbo akú àṣálẹ́ tòní akú ìsinmi òní o òní lọ́jọ́ àìkú èmi àti yín ò ní bá wọn kúkú ọ̀wọ̀ bí kútẹ rí yẹn ti bá ń pa wọn lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ wọn kò ní ka tèmi àti yín mọ́ wọn torí pé wọn kì í kan olóògùn mẹ́rin orí àtẹ o mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo kí wa lọ́mọdé bẹ́ẹ̀ mo kí wa lágbàlagbà mo kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà Yorùbá TV ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ torí pé kì í Nàìjíríà nìkan ni wọ́n ti ń gbọ́kàn nìyí adúlágbòlúwa tóyìn bàbágòyà lórúkọ mi mú kí aláṣà tó ń darí ìkànnì yìí nǹkan ò ní ṣe yín o gbogbo èròǹgbà yín pátá báyìí ìlọlọ́ọ̀ba yóò jẹ́ kó bá ti tọ́ ọlọ́run ọba mu lágbára ọlọ́run ọba òun mo kí wa lẹ́ẹ̀kan sí i abala àmọ̀ràn òun la gbé wá láṣálẹ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá níkànnì ẹ̀yà yorùbá ti fi pé oríṣiríṣi ètò la máa ń gbé wá tẹ̀yìn olólùfẹ́ wa tẹ̀sí máa ń rí ọgbọ́n kan tàbí méjì tẹ̀ máa ń rí dìmú bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ má dáwò lásán ẹ bá ń ṣí àrè lógúnlógún kẹ ẹ bá ń ṣí àrè lọ́gbọ̀lọ́gbọ̀n ojú tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ fi ń wò mí ojú náà mà ní fọ̀ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní don tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ máa náwó lé lórí láṣẹ̀dùmàrè àdúrà gbolo atún ìbàbá gbé alórúkọ mi lẹ́ẹ̀kan sí kẹ ẹ bá ṣe máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó mọ̀ tán tẹ́yìn náà bá nílò ìmọ̀ràn lórí tí bá ń bà yín lọ́kàn jẹ́ tó jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ nìkan sọ ẹ lè pè àwa sákèsí ẹ lè sọ fún agbá ẹ dákun bàbá goya mo fẹ́ jẹ́ kẹ́ bá ń gbé kinní sórí afẹ́fẹ́ o káwọn èèyàn gbà mí márùn torí pé kò sẹ́ni tó gbẹ́ tán tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn yóò sọ ọlọ́gbẹ́ nìyẹn yóò sọ dòmùgọ̀ nǹkan òkú ní ṣe wá arábìnrin kan náà dákun ká gba àwọn onímọ̀ràn ẹ pè mí tàbí kẹ́ drop voice note sórí nọ́mbà yìí zero eight one thirty six eighty seven eight five thirty one tàbí kẹ́ drop ẹ̀ sínú comment section arábìnrin yẹn ní ká gba àmọ̀ràn wọ́n ní ọmọ ọdún méjì lé twenty two years wọ́n láwọn máa jẹ́ àwọn jẹ́ ọmọ bíbí ìlú ìjẹ̀bú ṣùgbọ́n ìlú ìbàdàn bíbí làwọn ti ń ṣiṣẹ́ wọ́n láwọn pàdé arákùnrin kan wọ́n láwọn ti jọ ń fẹ́ra wọn láti bẹ́yà bíi ó dà pé bíi ọdún méjì báyìí láláwọn ti ń fẹ́ra wọn wọ́n lè pọ́ ọdún méjì báyìí táwọn ti ń fẹ́ra wọn wọ́n ló gbalé wọ́n láwọn máa ń wá lọ sílé tí ń gbé ni wọ́n ní àdúgbò rẹ̀ sì rèé níbi tí ń gbé gbogbo àyàn tó wà ń bẹ ah, ìyàwó wa ìyàwó wa ìyàwó wa ìyàwó wa ìyàwó wa ni wọ́n máa ń sọ wọ́n ní gbogbo bùkátà ile wọn láwọn làwọn gbé bóyá bíi ìdá seventy oúnjẹ ni àbí kó yẹ kó àwọn rí tó yẹ pé bóyá sọ tó tó bá fi tiẹ̀ àwọn ò rà sọ fún un wọn láwọn ń gbìyànjú àti ṣe dára bí àfẹsọnà wọn bó dáadáa àwọn náà ni wọ́n máa yìn gẹ́gẹ́ bíi a rí àyàwó rẹ̀ obìnrin gidi ni tẹ̀lé wáyé obìnrin míì ni ọkọ̀ bá máa rùn pa kò sí tó kàn ní àwọn ń gbìyànjú wọ́n láwọn tó bá ń plan pé kí nìkan tó rò pé ó tún lè ṣe wọ́n tó torí pé kò níṣẹ́ kan pàtó lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn pé káwọn jọ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé torí pé táwọn bá bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ó lè jọ máa yí mọ títí tí gbogbo ẹ̀ tí ó fi jọra wọn. wọ́n á ní pé arábìnrin kan wá ń bẹ níwájú ilé rẹ̀ ń máa ń ta àwọn nǹkan ọtí ẹlẹ́rìndòdò ń ta wọ́n láwọn àtàrábìnrin àwọn jọ rẹ́ gan àwọn máa ń jókòó síbẹ̀ wọn náà máa sọ pé ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ìyàwó nígbà tó wáyé lọ́jọ́ kan wọ́n láwọn sì rèé àwọn jẹ́ ẹni tẹ́ pé kò fi bẹ́ẹ̀ ráyè látàrí iṣẹ́ táwọn ṣe wọ́n lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni làwọn máa ríra ń gbà mí gbà mí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ táwọn lọ bá ní ilé rẹ̀ wọ́n lọ́jọ́ kan bẹ táwọn kò lọ́dọ̀ rẹ̀ táwọn jọ ní ìbálòpọ̀ tán wọ́n ní báwọn ṣe ń lọ ilé obìnrin míì tó ń wá lọ sílé tó tó pàdé ẹlọ́tò ní ẹlọ́dọ́dẹ mi lé wọ́n láwọn ò tiẹ̀ kákún pé bóyá ọ̀rẹ́ rẹ̀ lẹ́niyẹn wọ́n ní ṣùgbọ́n ẹni tí ń ta ọtí ẹlẹ́rìndòdò tó wà níwájú ta lè rẹ̀ yẹn ó padà jó yá wọn pé wá má parọ́ fún ọ sórí mo mú ọ gẹ́gẹ́ bí àbúrò ni sórí lágbájá tó ń wá wá kò lè fi ọ o kò lè fi àwọn oníkìní nǹkan tó ṣẹlẹ̀ kò lè fi ọ bó o ṣe ń wò ó yẹn ó ti bímọ ó sì ti níyàwó ṣùgbọ́n kò síyàwó lọ́dọ̀ rẹ̀ àbóòdì sọ fún onípò ń bímọ wọn ló sọ pé kò sọ kankan fóun wọn ní ó ti bímọ ní kódà ìyàwó ilé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní lùlù kò tó wíwọ́ ìgbájú ìgbámú wọ́n lò ní máa ń fún ìyàwó ẹ̀ ìyẹn tó bímọ kan fún tí ìyẹn fi sáko lọ́dọ̀ rẹ̀ pé a ah, kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ kókó mọ́ ràn lọ sí ọ̀run àpàpàǹdodo. arábìnrin wa ni àwọn sọ létí ẹ̀ ṣùgbọ́n àti sọ fáwọn ni pé àwọn ò bímọ rí àbáwò ló ń ṣe bímọ rí kíní kan bèrè pé ẹta tó sọ fún ọ pé àwọn bímọ aláwọn sọ pé lágbájá ló sọ fáwọn. ẹ gbọ́ kí ni kárábìnrin yìí ó ṣe sí kó máa tẹ̀síwájú nínú gbé nínú relationship ni àbí break up pẹ̀lú bọ́ọ̀ yẹn kó má wulẹ̀ tẹ̀síwájú nọ́mbà tẹ́ pè sí náà ni zero eight one thirty six eighty seven eight five thirty one ẹ lè pè mí direct ẹ sì lè drop message yín lórí whatsapp náà tàbí kẹ́fi sínú comment section ẹ wọ́n ní a máa ń pé gbani o a kì í pé gọ̀ ẹ jẹ́ ká gbàdábìnrin náà nímọ̀ràn torí pé bẹ́yàn bá jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n máa ń kọ̀rọ̀ lọ bá yàn tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn yóò sọ èèyàn di òmùgọ̀ tí ó sọ ọlọ́gbìn yàn dòmùgọ̀ arábìnrin ni wọ́n ní síkà wọ́n tẹ̀síwájú ní. Si àbí báwo wọn nítorí tó sọ wà ní pé wọn ò bímọ rí talẹ̀ tó sọ fún ọ pé òun ti bímọ rí wọn làwọn ò sọ pé lágbájá ló sọ ṣùgbọ́n kí ni tẹ́ rò páwọn lè ṣe sí káwọn tẹ̀ sójú àbí káwọn sọ fún pé lágbájá ló sọ sí òní dá wàhálà alẹ̀ ìyẹn náà ni kí àgbà wọn nímọ̀ràn lé lórí àdúrà gbolúwa tó yin bàbá gboyà lórúkọ mi ẹ̀ à ń wọlé lọ sùn báyìí a ní ti àtúnjú orun bọ́ síbi kú a sì ní ti pọ̀ àlá sípò àárẹ̀ lágbára ọlọ́run ojú tẹ fún wòmí ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní dùn tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ máa náwó lé lórí láṣẹ Èdùmàrè ẹ bá ń ṣíà rẹ̀ ẹ kọ́mẹ̀ǹtì kẹ́ láìkì àbúrò ní ṣe yín ẹ ní nàkàn tán kẹ́ tó rí mi ó dàárọ̀ ọlọ́run ó jìwà rè ká sùn láyọ̀ ká jí láyọ̀ o.